ṣẹ́yìn náà ti gbọ́. pé kí ni ó yá wa. gbígbàkejì ààrẹ ilé wa ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ń bọ̀ nílùú ìbàdàn lọ́jọ́ ìṣẹ́gun túsìdeè tó ń bọ̀ yìí. kí ni wọ́n bọ̀ wá ṣe o. mo ń bọ̀ wá ṣèfilọ́lẹ̀ gbọ̀ngàn èdè àṣà àti ṣe àgbáyé fúnlẹ̀ yorùbá ìyẹn yorùbá world center ni o èyí tí ó wáyé ní john paul building tó wà ní ọgbà fásitì ìbàdàn alága àwọn gómìnà ńlẹ̀ yorùbá arákùnrin rotimi akérèdọlù ni yóò káwọn gómìnà ilẹ̀ yorùbá sóde wá síbi ètò ọ̀hún ọọ̀ni iléìfẹ̀ aláàfin tilẹ̀ ọ̀yọ́ àtàwọn ládéládé káàkiri ilẹ̀ yorùbá ò ní gbẹ̀yìn gbogbo àwọn lókọlókọ ọmọ yorùbá pátá náà ni wọn wà bẹ́ẹ̀ láì fi tẹ̀sìn tàbẹ̀gbé òṣèlú ṣe ẹ wà ẹ jẹ́ àjọ péjú síbi ìfilọ́lẹ̀ gbọ̀ngàn ìṣẹ̀ǹbáyé àgbáyé fídè àṣà àtìṣe yorùbá yìí ẹ má gbàgbé o ọjọ́ ìṣẹ́gun túṣídéé ọjọ́ kẹtàlélógún oṣù kọkànlá ìletò náà yóò wáyé ní john paul building tó wà ní ọgbà fásitì ìbàdàn láago mọ́kànlá àárọ̀ tiwantiwa àkísà ń ta àtàn yorùbá ni mí èdè àṣà àti ṣe mí sì jẹ mí lógún ẹ̀yin ńkọ́